أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulilayi wasalaatu wasalaam ala rasulillahi wabaad adúpọ̀lọ sí ọ̀dọ̀ ọlọ́run atọ̀rọ̀ àlékún káàtì gẹ̀ fún anábì wa sallallahu alayhi wa sallam a tún fi àsìkò yìí kí ẹ̀yin olùgbọ́ wa pé a tún kú àmójúbà ètò wa dáwàtul haq èyí tí máa ń dé sétí gbọ́ wa ní gbogbo ìdájí nínú oṣù ramadan báyìí kọlọ̀n balikọ́lá kó jẹ́ kí ẹ̀mí àwọn ustaz wa kí ó gùn fún wa so ní àná wọ́n bá ní sọ̀rọ̀ lórí ìtumọ̀ shahadatu anna muhammadan rasulullah tí a sì gbọ́ àwọn nǹkan yìí tí a gbọ́ yé pẹ̀lú orígun mẹ́ta tí ó ní so tí wọ́n sì jẹ́ kó yé wa yí pé ká mọ̀ pọ́n ànábì ní àpọ́n kọjá àlà kọ́nà balẹ̀kọ́lá kọ́ sànà ẹnìkọ̀ọ̀kan oríṣiríṣi ìbéèrè ni ó ti wọlé so àwọn èèyàn ń béèrè béèrè yẹn ló wá mú wa lọ síbi tọ́pìkì tó jẹ́ yí pé ọmọ ń já rìnrìn láwùjọ wa táwọn èèyàn fi máa ń pariwo yí pé kódà ara àfẹ́ ànábì lélẹ́yìí wà kódà wọ́n máa rẹ́ ní tí ọba ṣe sí pé eléyìí ò nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam kí náà nìkan náà òun náà ni mọ́lúdì ànábì wa sallallahu alaihi wasallam sọ́dà kí mùsùlùmí máa ṣe mọ́lúdì sára ń tá fìgbà yìí pé èèyàn nífẹ̀ẹ́ ànábì ọjọ́ bíi ànábì sallallahu alaihi sára ń tẹ́ ń pè mọ́lúdì nu sára ń tẹ́yìn fìgbà pé ẹni yìí ó nífẹ̀ẹ́ ànábì o abẹ́ni tí ó tiẹ̀ ṣe kò gba shahadatu anna muhammadan rasulullah àwọn ustaṣu wa wọn ti wà pẹ̀lú wa ní ìdajì òwúrọ̀ ẹlẹ́ẹ̀kejì báyìí pẹ̀lú ògo tọlọ́wọ́n والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọpẹ́ ni fọlọ́ọ̀bá tó ti wá ní mùsùlùmí àtọrọ àlékú ìkẹ́lọ́ àti gẹ̀rẹ̀ fanabi sallallahu alayhi wa sallam ẹ̀ń tọ́lọ̀ bá tó àmà jẹ́kẹ̀ fún gbogbo ayé ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn à ń fi àsìkò yìí bẹ Allah subhanahu wa ta'ala kọjọ́ ọ̀jáde kọjẹ́ kémi àtẹ̀yìn kábẹ́rù wa níbi tá à ń rò níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ tí atọ́kùn tọ́ka wa sí lẹ́nì ní nǹkan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ló ti wà lọ́lọ́kan ọ̀jọ̀kan láti Èkó láti Ìbàdàn látàkùrẹ́ láì mọ ọ̀nà ni wọ́n ti ń béèrè láti bá a clear àlámọ́rì wípé kí ni ìbáṣepọ̀ ẹ̀sìn wa pẹ̀lú ọjọ́ bí amusa salam sára ń tá fi ń wojú rẹ̀ lọ́wọ́n ọba ni báwo ni tiẹ̀ ṣe jẹ́ so báyìí ní ìsìn insha Allah ta'ala a tẹ̀síwájú lọ́wọ́ ti ṣàlàyé àwọn àlámọ́rì pẹ̀lú àánú Ọlọ́run insha allahu ta'ala àkọ́kọ́ mawudu nabi sallallahu alayhi wa sallam ìmọ̀ sọjọ́ bí anabi sallallahu alayhi wa sallam wọn ò mà títí títí tí anabi sallallahu alayhi wa sallam tó fi papòdà ẹnìkan kò sérí nínú àwọn sọ̀hábà bákan náà anabi sallallahu alayhi wa sallam kó tó lọ àìmọye àlàmẹ́rì òun lọ́sàlàyé fún wa pípọ̀ ṣùgbọ́n sàlàsàlám ó ń jẹ́ òye wa wípé khairul quruni qarni èntọ́ lóore jù gbogbo sẹ́ńtúrì pátá olè ń tẹ̀mí ànàbísà sàrám lóyìn thumma alladhina yalunahum lẹ́yìn náà yìí tí ó tẹ̀lé wọn thumma alladhina yalunahum lẹ́yìn náà àmì òtún wá lẹ́yìn ìgbà yẹn ànàbísà sàrám jẹ́ àmọ́ àmọ́ wípé káàtì ẹ̀pá gbé sẹ́ńtúrì kọ̀ọ̀kan sí ọgọ́rùn kọ̀ọ̀kan ọgọ́rùn kọ̀ọ̀kan ọgọ́rùn kan àkọ́kọ́ tábí ti papòdà ọgọ́rùn kẹ̀kejì lẹ́yìn ìgbà ti lọ ọgọ́rùn ẹ̀kẹta lẹ́yìn tó sàrám ti lọ ẹnìkan kan ọ̀gbọ́rínú àwọn àfa pé nǹkan bẹ̀ tí ń pè ní kíni o ọjọ́ bí ànàbísà nígbàtí ó wá di ọdún four hundred and two tí amsa salam ti ṣe hijrọ láti Mẹ́kà wá sí Mẹ́dínà ó ní àwọn kan ṣẹ̀ṣẹ̀ wà á dá àdàdá ilẹ̀ ní Mísírọ̀ wọ́n máa ń pe àwọn èèyàn yìí ní alifatimiyun wọ́n sì jẹ́ Banu Ubaid al ẹni tá à ń pè ní Ubaidu al ẹnìkan ni tọ́já wípé Ja'faru ibn Muhammad as-Sadiq ńlọ́bọ́kùn ẹrú lọ́rùn rẹ̀ ẹrú rẹ̀ ni ó lẹ́rú tẹ́lẹ̀ alikọdáwù tí a máa ń pè yìí iṣẹ́ tí máa ń ṣe ni wípé ìmọ̀ bá àwọn èèyàn yàkúdà xulùcù yìí wọn ìdá nazala fi yàlmà tí omi bá kọ́ sójú lọ́nà òdì ọ̀wà iṣẹ́ tí ń ṣe nu ìmọ̀ bá wọn yọ orú omi yẹn tí òjì káwọn yòórí nà dáadáa iṣẹ́ kan tí ò lásùsí lẹ́nu ìmọ̀ ṣe lẹ́yìn náà ó bẹ̀rẹ̀ àwọn ète kan sí kejì nígbọ̀ ya ló láti máa sọ ali ó ní láti lè bá a lè sọ wípé àrọmọdọ́mọ ànábì náà ni òun nítorí wípé ali ló fẹ́ fatima fatima sì jẹ́ ọmọ bíbí inú ànábì sallallahu alayhi wa sallam eléyìí ni wọ́n fi máa ń pèrè àwọn ní alifapimiyun pé àwọn lẹ́ńtọ́jẹ́ wípé ara fatima náà ti bóde fatima náà sì bóde látàrí ànábì sallallahu alayhi wa sallam wọ́n dá àdàdà ilẹ̀ ní misrọ̀ ní three hundred and sixty two years tẹ́lifíṣà ti ṣe ìjírọ̀ láti mẹ́kà wá sí mẹ́dínà tó jẹ́ ọgọ́rùn-ún mẹ́ta ọdún àti ọdún méjì ó lé ní ọgọ́ta ọdún táwọn kí ni o tó ti kú òní maka wá sí Madina ní ẹsẹsẹ dáadáa ilẹ̀ ní misrọ sílẹ̀ ọwọ́ àwọn àánú ẹ̀sìn náà sàbí òní ma téèdì wípé gbogbo àwọn sàbí tiẹ̀ lọ́tán gbogbo àwọn èèyàn lọ́tán kó tó di ìgbà yẹn. ẹni n ti ń pèrè rè ní misrọ níbo ṣe sà títí wọ sí Iraki ó kú òní iraq tán ó tún padà bọ̀ sí magribi ní morocco ní morocco yẹn ó láti máa pèrè ní àrọmọdọ́mọ akílì akílù yìí sì jẹ́ ẹ̀gbọ́n fún ali so ọjẹ́ bíi ẹ̀gbọ́n àgbà fún ali irú táwọn eléyìí lọ rèé sọ̀rọ̀ iná ní tí nọ́mbà fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tí wọ́n wà ní nígbà tó dé magribi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún gbà wípé àrọmọdọ́mọ àkílù rẹ léyìí eléyìí náà tún ní bá ṣe pẹ̀lú ìran ànábì sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ fún àwọn èèyàn lórí eléyìí báyìí ló di wípé wọ́n ń bá a bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó di wípé wọ́n jẹ gàba lórí misro tá à ń pè ní Egypt lẹ́yìn ìgbà tí ogun eléyìí tó di pọ́ ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfà tí wọ́n jẹ́ àáfà sunna ó ní wọ́n kọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lẹ̀ lórí ìtàn àwọn ẹni bí wọ́n ṣe ń tibì kan bọ́ síbì kejì bí wọ́n ṣe ń pa àwọn ọ̀rọ̀ yìí àwọn yìí náà sì ni àwọn àfáàmọ́sí àlìbàtìníyà àwọn ní á dá mẹ́tẹ́bù bàtìníyà lẹ̀ ní àti ẹ̀ máa sọ wípé ìrun lọ́dọ̀ ti tàwọn o òun náà ni márìfàtú àsọ̀rọ̀rìnà kéèyàn ọ lọ rèé ma àwọn àdìọ̀kàn wa táyé máa sọ fẹ́ni tí ọ̀bà sí lára wa kódà wàsíyàmù ìndànà wọ́n máa sọ pé ààwẹ̀ lọ́dọ̀ ti àwa kìtìmánu àsìrọ́ọ̀rìnà tó o bá ti ma àwọn àdìọ̀kàn wa táyì jẹ́ tí o sí lára wa kọ́ mọ̀ yẹn tó o bá ti mà tán wọn ò gbọ́dọ̀ gbẹnu ọ̀nù rẹ àwẹ̀nu lọ́dọ̀ tíya wàlẹ̀ hajj indana hajj táwọn yàrá máa lọ sí makasi gangan lọ́dọ̀ tíya ziyaratu shuyukhina mímá wà lórí máa bí àwọn àfa wa tí wọn rí ìsíá lórí òun ni kí ni o ó ní ìtumọ̀ hajj lọ́dọ̀ ti àwọn àwọn èèyàn ìmọ̀bùnú tèmi rahmanallahu ta'ala àtàwọn àfáàfá sálàfò wọ́n sàrò wípé àwọn ẹni ìjà wọn gan ju tán ti ń bọ̀ ná ìjà wọn gan ju tán ti ń bọ̀ pẹ̀ ó ju gbogbo bẹ́ẹ̀ lọ ntí ó jẹ́ àmọ́ irú ìran àwọn tọ́da mọ́lúdì lẹ́yìn tọ́da ìmọ̀ apá nsọjọ́dọ̀ sàsàràm lẹ́yìn wọ́n kó nù sùlámù lẹ́mìí pé à kìí ṣe pé onígbàgbọ́ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ tààlà kìí ṣe pé onígbàgbọ́ sànàbí sallallahu alaihi wasallam kí ni ẹ̀rí tó fẹ́ léyìí múlẹ̀ fún wa nígbà tó rí pé wọ́n jẹ gàba lórí misrọ̀ tí ń pera wọn ní fatimiyun wọ́n ṣe ìlzámù àwọn èèyàn wọ́n ń jẹ àwọn èèyàn pa láti máa tẹ̀lé ojú ọ̀nà tí wọ́n ń gbà sẹ́sì yẹn ojú ọ̀nà tí wọ́n fi lélẹ̀ ń gbà náà wọ́n sì ń takò gbogbo nǹkan tí àmì sàsálàmù bá mú wa ẹnìkan bẹ́ẹ̀ nù wọn tó jẹ tọjọba ń gbà náà wọ́n ń pè ní alhakim bi misir òun náà ni mansur ibn nazar mansur ibn nazari ó ti ẹ̀ tó ìgbà kan tó jẹ́ pé ìdáà alihuluhiya ó pèrè ẹ̀ lọ́lọ́run ọba fún àwọn ará kíni o fún àwọn ará misrọ̀ ó sì ń jẹ́ wọ́n máa mọ̀ wípé gbogbo bí pátá tí màmú bá ti ń ṣe útúbà níjọ́ jimá jimá gbogbo wọn tí wọn bá ti ń dá akọ rẹ báyìí lórí mímbàdí gbogbo gbogbo mímbàdí tí wọn bẹ mí sọ̀rọ̀ gbogbo ẹni tí wọn mọsálásí wọn gbọ́dọ̀ dìde sókè wọn sì forí balẹ̀ fún ṣùgbọ́n gbogbo bí tí èsè mi sọ̀rọ̀ báyà mẹ́kà ni nítorí pé gbogbo ọwọ́jà àwọn di gbogbo bẹ́ẹ̀ náà ìrọ́ọ̀kì ni tí wọ́n jẹ gàba ní gbogbo bẹ́ẹ̀ náà gbogbo wọn gbọ́dọ̀ dìde mọ́sálásí ṣùgbọ́n nínú mísírọ̀ tọ́ba gangan wà gbogbo ẹ̀ máa mẹ́mísásí gbọ́dọ̀ dìde wọ́n sì forí balẹ̀ wọ́n forí balẹ̀ fún kọ́dà ẹni tí bá ń bẹ lọ́jà tó jẹ́ pé wíwá sí jimá kìí sọ̀rọ̀ yẹn fún tí wọ́n bá ti gbọ́ hee àwọn ará mọ́sálásí pé gbogbo wọn ṣe alọ́ àpàràpẹ̀ wọn dákọ̀ olórí nìyẹn tí ń jẹ́ Mansur yẹn tí wọ́n bá ti forí balẹ̀ gbogbo ẹni tí ń bẹ lọ́jà náà àwọn gbọ́dọ̀ pariwo rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n náà ṣe kí ni o tí wọ́n forí balẹ̀ pẹ̀lú wọn bẹ́ẹ̀ tá a bá wá wo àwọn èèyàn yìí ara àwọn iṣẹ́ láabi tí wọ́n ṣe fẹ́ sìn àti ìpalára tí wọ́n mú bá àwọn mùsùlùmí ní àsìkò yìí ó ní àwọn ìdájọ́ kan tọwọ́ kóòtù wọn gbà náà tí àwọn àfáà ìsekínni o tí wọ́n kọ àwọn ìdájọ́ náà lẹ̀ lóríṣiríṣi lọ́lọ́kan ọjọ́ ọ̀kan àkọ́lé àwọn ìdájọ́ wọn yìí tí wọ́n ń dá lórí àwọn èèyàn lọ́nà àbòsí ní ìgbà yẹn wọ́n ní láti pa àwọn tí wọ́n jẹ́ àáfàá wọn láṣẹ fún àwọn aráàlú wípé tí wọ́n bá ti ń dákun Abubakar la ilaha illallah laqad amla al-ubaydiyun ala na'ni al-khulafa'i ath-thalatha abi bakrin wa umar wa uthmana tí wọ́n bá ti ń dákọ̀ abakiri ẹ̀ gbọ́dọ̀ má máa gbèsè pé dandan ni tí wọ́n bá ti ń dákọ̀ umar gbọ́dọ̀ má máa gbèsè pé dandan ni tí wọ́n bá ti ń dákọ̀ uthman gbọ́dọ̀ má máa gbèsè pé ọlọ́njọ́ jáde mọ́sá àbánijọ́nu sí wọn lápapọ̀ wọ́n sì gbà wípé gbogbo ẹ̀ ń bá ti mú àlì lọ́ta òní ìwà náà ó ti di ọmọ náà olórí ibú ẹ̀dá ni kọ́dà gbogbo sikak gbogbo ojú ọ̀nà pàtàkì wọ mísírọ̀ wọ́n láti lọ rè máa kọ sí ara mọ́sálásí ń bẹ̀yẹn wípé bí wọ́n kọ́ bómi pé abubakar olórí ibú ní kọ́nà àbòmí usmanu olùsí ẹ̀dá ní kọ́nà àbòmí umaru olófò ẹ̀dá ni ọmọ náà ni nkankan lára àwọn èèmà tí àwọn àfa wa ṣàjálà sílẹ̀ tí wọ́n kọ́ ọ́ lẹ̀ lórí ìṣesí táwọn èèyàn ń ṣe nígbà tí yẹn dé misrọ̀ òun náà ni àṣẹ kan tí wọ́n pa bíkọ́tì ìṣọ̀láti tarawih min jami ilbilad almisriya nígbà tí ó di ọdún three seventy two tó ṣe déédéé ọdún kẹwàá tí wọ́n ti ń jẹ gàba ní misrọ̀ ó ní alazizu gbà yẹn tọ́jẹ́ mansour tá à ile sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́yìn lọ́pàṣẹ wípé ní gbogbo mọ́sálásí pátá wọn ò gbọ́dọ̀ kí asámú bẹ́ẹ̀ mọ̀ tí ramadan bá ti wọlé bákan náà fi sanati ńgbà tó dún di ọdún three ninety three ọgọ́rùn-ún ọdún mẹ́ta àti àádọ́rùn-ún ọdún ó lé mẹ́ta kúbìdọ̀ aláṣàlásàtì àṣàrọ̀ aláṣàlásàtà àṣàrọ̀ rọ́jùlá wọ́n padà gbá wàdúrìbù wàṣúyìrù alájìmá wọ́n fìyà jẹ wọ́n wọ́n wọ́ wọn lẹ̀ lẹ́yìn ẹ̀sìn wàhúbísù tata ayam lẹ́yìn ìgbà ni wá ní wọn lọ rè tí àn má lé odidi ọjọ́ mẹ́ta wọ́n ní kí ni à ń ṣe min ajili annahum sọláwù sọláta duha la ilaha wọ́n lẹ́sẹ̀ wọ́n gbà wọ́n kà ẹ létí ilé ẹjọ́ ni wípé wọ́n ka imọ́ mọ́sálásí pẹ̀yẹn náà fìlà duha ẹ̀sẹ̀ tí wọ́n sẹ̀ nu ẹ̀ òbí ẹ̀ ń gbógun ti sunna nabi sallallahu alayhi wa sallam bákan náà nígbà tí ó di ọdún three hundred and eighty one ọgọ́rùn-ún ọdún mẹ́ta àti ọgọ́rin ọdún ó lé ẹyọ kan dúrìbà rọ́dúnrún bíi Misiri wọ́n fi àjẹ ọkùnrin kan Misirọ̀ kódà wàtí fàbí ilmadinata min ajiri anahu wujida indahu kitabu mu'ata lil mama malik ibn anas rahimahullahu ta'ala wọ́n na ọkùnrin nànàna wọ́n wá ń wọ́ káàkiri gbogbo òlu pátápátá nígbà wọ́n kẹ̀sùn rẹ̀ sáwọn aráàlú létí wọ́n ní kò jalè kò ṣe zina ẹ̀ṣẹ̀ rẹ̀ ni wípé wọ́n bá tí àìmọ́ọ̀mù Malik tá à ń pè mú àtà tó fi kọ́ àwọn ọ̀rọ̀ ànábì jọ tó ìkádìí ìfì ànábì nu wọ́n bá pé ń kà ìwọ ìwọ ńkọ́rọ̀ ànábì tí Màmálìkì kó jọ oyin tó jìyà sí nìyẹn ẹ wo ẹ wọ torí Ọlọ́run kẹfẹ́rí àwọn ẹni ibi tí wọ́n á dẹ̀sí wù gan ni a da a sọjọ́ bí ó ń ṣe ọlọ́run ọba ni a da alẹ̀ táwọn wàá gbà kan rí níbí báyìí kọ́dà lára àwọn èèmà tó tún padà ṣẹlẹ̀ lórí àwọn àlámẹ́rì nígbà tó di ọdún three hundred and ninety five ọgọ́rùn ọdún mẹ́ta àti àádọ́rùn ọdún ó lé márùn fìṣàrì sọfàr ní oṣù sọfàr kutiba ala sa'il masajid wala wala aljamil atiq bi misr min zahiri wa batini wa min jami'i jawanibi wala abwab alhawaniti wal hajari wa ala almaqabiri sabbu salafi wa la'anuhum wọ́n lọ rèé kọsára gbogbo ògiri ìlú gbogbo ara mọ́sálásí gbogbo ara àwọn kíọ́sìkì táwọn èèyàn gbé kalẹ̀ tí wọ́n ti ń tajà inú mọ́sálásí ni o òde rẹ̀ ni o òde ṣọ́ọ̀pù ni o gbogbo gànáà lù káàkiri ni o wọ́n lọ kọ́ bẹ̀ wípé gbogbo ẹni tí bá ti ń sọ wípé alùsùnà ló ń ka dáa fún un gbogbo ẹni bá ti ń pè alùsùnà òfò ni ó ṣe wọ́n wá kọ gbòókínì lóríṣiríṣiríṣiríṣi wọ́n sì wá ń padà ń jẹ àwọn èèyàn pa láti lè bá a máa wọn sọ àwọn àlámàrí kódà ẹni tó le jù pátápátá ẹni tẹ́ ń pè ní alhakimu alubayidi yìí èntọ́jẹ́ wípé olópadà wàá jẹ olópadà wàá jẹ olórí fún wọn kẹ́yìn ní misrọ ẹni ó burú pọ̀ wọ́n ń pè ní àlàáfíìdù yìí ó burú débi wípé ìdàrọ́ àsùnníyàn ìsàhálàdámàwò tọ́ba rẹ̀ nìkan tó nírúgbọ̀n báyìí tí kò torí ọba lẹ̀ kí ló tó fi ń ṣe báyìí gba òfin tẹ̀rẹ̀ náà bí ni yóò ní ẹ lọ rè é mú kẹ́ ẹ pa yóò sì dájọ́ bẹ́ẹ̀ wọ́n sì pa òun tán ṣùgbọ́n o àwọn èèyàn tí wọ́n ń pa yìí àtàwọn tí wọn ò rí pánú àwọn èèyàn gbà tí wọ́n lọ rí dáadáa ó ń kálukú ń fẹ̀mí sọ fọlọ́n pé ká pé ń táwọn èèyàn ń pé ká lọ́ọ́ rè máa ṣe ń bá lọ́jọ́ oore ni ká pé ń lọ́yọ̀wọ́ lọ́wọ́ bá nù ni má jẹ́ kí agbára ẹ̀ ọ̀bọ lọ́wọ́ wọn ṣùgbọ́n kápá bòsì ni wọ́n bá ń ṣe lórí ní tẹ́sẹ̀ tẹ́pẹ́ wọ́n á dẹ̀sẹ̀ ànábìrù fèrè gan ní àwọn ọ̀gbẹ̀sẹ̀ ànábìrù ọlọ́run bá ní látọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala láti gbàdúrà àwọn èèyàn yìí kí ni ara àwọn èèmọ̀ náà nígbò ó di pé wàhálà ń bọ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ àwọn obìnrin ọkùnrin òǹkàlùkù ń sáku òǹlù nígbà tí ebi dé tí àrùn sọ́dá ti ń fi ebi mú àwọn èèyàn tó fi di wípé a rí pé àwọn èèyàn di pé wọ́n ń jẹ ara wọn báyìí ní mísírọ̀ kódà wọ́n padà gbọ́ ọkùnrin kan mú àìmọye ọmọ obìnrin lọ́pa tí ń ṣèwọ̀n tí sì ń jẹ wọ́n díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́wọ́ tó bà kọ́dà wà ukilatil bahayim gbogbo ẹran pátá tí ń bẹ misrọ̀ òní ẹ̀jẹ̀ tán débi pé falam yabukọ ilà thalathatu afrọ́sìn kọ́dà kò ṣẹ́kù ju ẹṣin mẹ́ta péré lọ ní misrọ̀ ta ló sì ní òun náà ní pẹ́sẹ́ǹtì ìgbà náà òun ló ní ebi àti wàhálà yìí ó mú àwọn èèyàn ó mú wọn dúndúndúndún débi wípé ẹnitọ́jú ọba ọ̀ràn ẹnìkan ṣẹ́ńjọ́ kan ó ń tọ̀ ń sì gbé ìbá ka wá ọmọkùnrin tí ń bá wa ìbáka yìí àwọn kan ọkùnrin kan sì dọ̀gbọ́n sọ wọ́n sọ lójú àwọn mẹ́ta wọ́n sì sọ lójú sọ lójú wọ́n sì dọ̀gbọ́n rẹ̀ bọ́ lórí ìbáka yìí wọ́n sì gbé báka yìí fadabahuha wa akaluha wọ́n lọ rèé pa wọ́n sì jẹ́ ṣùgbọ́n ńgbà tó di pé ọwọ́ padà bà wọ́n wọ́n rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà mú wọ́n sì pàṣẹ bìkọ́tìrìm wọ́n ní wọ́n lọ pa mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n pa wọ́n wàsúlìbù wọ́n sì ní wọ́n kan mẹ́tẹ̀ẹ̀ta wọn kí wọ́n lọ rèé kàn wọ́n báyìí nígbà wọ́n àkàn wọ́n kí ni táwọn èèyàn ó rì fàlámà kánà lẹ́lẹ́gọ́dì wujidat idamuhum marumiyatan tata khashabihim wa qad akalahum nas wọ́n ní wípé àwọn èèyàn tí hangi lana yìí ńgbà tí an pate yìí egun lásán àwọn èèyàn bá ńbẹ mọ́júmọ́ àwọn aráàlú tó ti wá bẹ̀ wọ́n wá tiẹ́ jẹ kílẹ̀ ò tó ṣe kíni o kílẹ̀ ò tó mọ́ nígbà tó di pé ìbínú ọlọ́wọ́n bá dé sí ẹ lórí àdàdà lẹ́yìn ẹ jọ ọlọ́run ìjà rí ìbínú rẹ̀ lórí ká máa sọ wípé a máa sọjọ́ bíi ànàbí ọlọ́run ti fi ebi ó ti fìyà jẹ àwọn èèyàn kan rí lórí àwọn àlámẹ́rì ìntàfẹ́ fàyọ́mbẹ̀ nìyẹn kọ́dà bákan náà lórí àwọn ìmọ̀tọ́ padà ṣẹlẹ̀ ọkùnrin kan nígbẹ̀yìngbẹ̀yìn kọ́dà ó gbé ilé tó jẹ́ pé ọ̀rà ní bá àrọ́jù ló ń dárọ́ bí mísìrì ọ̀ta ilé yìí tọ́ra mísìrọ̀ kọ́dìbùtánà kọ́dìbùtá àhá ńgbà tí ọ̀rà lé yìí ọ̀rà bíi ti sinmi àdínárì ọ̀rà ní bíi seven hundred dinar ká sọ pé ìyàrá nǹkan ní seven hundred thousand lápẹ̀rẹ̀ ní ìsìn ọwọ́ àtà bisabi ina dinaron kéèyàn wà àtà ní seventy naira ilé tí yàrá ní seven hundred thousand kọ́tà ní seventy naira kí ni tó fi wá rà fásitàrọ̀ bìhá máa dúnà lè káàrọ̀ mina dẹ̀kík in tí o tí o tiẹ̀ fẹ́ tó káàrọ̀ nínú oúnjẹ tọ́jọ́ bí oúnjẹ pàwùdà lọ́padà fira kí ló bá máa ń pè ní káàrọ̀ nígbà yẹn ó nà ní mikidarun ma'alumu mina tọ́ámi yahmiluhu arrojulu ala déédéé ìwọ̀n kan nu oúnjẹ ni tó yẹ pé kò ju ntẹ́nì kan ra gbé kọ́rùn lọ èèyàn sì tó didi ilé ó fi ra oúnjẹ tó yẹ pé kò ju tó nìkan tí ọ̀rá sékìní o tí ọ̀rá gbé kọ́rùn lọ nígbà tí ìbínú ọ̀rọ̀ ọba dé tá a bá wá wo àwọn àtàn yìí àti àwọn àkọsílẹ̀ yìí tó sì fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ á rí wípé àwọn tó dá mọ́lúdì ilẹ̀ gbogbo ẹ̀ ń bá lòun nífẹ̀ẹ́ ànàbí láyé lónìí tí èèbá ṣepọ̀ tí èyí ṣe pé àmú àjẹ àmú ayé mẹ́sìn bí èyí bá ṣe pé èèyàn wọ́n ọ̀nà àti dọ́gbọ́n máa fi kó nǹkan látàkùn àwọn èèyàn tó bá hàn síyàn gan pé àwọn tí wọ́n yọ lórí ibú jù hàn ti ń bọ̀ ná tí wọ́n ń bọ̀ pẹ̀lú gan ó ń lẹ́ni tí wọ́n dáadáa lẹ́yìnlẹ̀ èèyàn mọ̀ wípé ìfikún ẹ̀sìn ìkà ẹ̀dá oní òfin mọ́lídì kún ẹ̀sìn lẹ́wọ̀ kẹ́ àná khairan tó bá jóore ni lẹ́sàbàkúnà o fún sọlọ sàlàsàlàm lẹ́yìn wọn àwọn tí wọ́n gbà bọ̀lọ́dọ̀ àwọn lẹ́yìn náà tábìù tàbíìn àwọn náà gbà so àwọn tàbí wọ́n gbà àwọn tábìù tàbíìn wọ́n tún gbà lọ́wọ́ àwọn lẹ́yìn náà títí tí ó fi di ọ̀dọ̀ wa kò sí lára ẹ̀sìn kódà lára ń tẹ̀yàn fi máa rí bínú ọlọ́run ọba ni kul in kuntum tuhibbuna Allah bẹ́ẹ̀ bá lẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run bàbá mọ́lúdì bẹ́ẹ̀ bá lẹ̀ nífẹ̀ẹ́ ọlọ́run màmá mọ́lúdì tẹ́ẹ̀ bá lẹ̀ nífẹ̀ẹ́ ọba ànábì ni ẹ tẹ̀lé ntọ́ba ṣe ni kẹ́ ẹ ṣe ntí ọba ṣe ẹ má dé bẹ́ẹ̀ á di àmúta yìí mẹ́sì á mà fi ilẹ̀ ǹjọ́ kan náà níjọ́ tọrọ ń bá ní kọ́ńkálukú ọmọ àbọ̀ kọ̀mọ̀ sí ntí ọgbà wà lẹ́ẹ̀ma ẹ wo ń tá a sọ àwọn èèyàn dì nítorí pé àwa fẹ́ jẹun a sì ń bọpọlọ wọn jẹ fún ẹni tó dá wọn à ń bá lìkì àmọ́ àjẹmọ́ wọn lọ́wọ́ díẹ̀díẹ̀ mo ń fi ìjókòó bẹ̀ lọ́hùn àgbọ̀yé eré mọ́sá àṣẹfẹ́mi àtẹ̀yìn mọ́jà àṣìṣe láyé mọ́jà àṣìjẹ mọ́jà àṣìmu ibi àjì àmú mọ́jà àgbàbẹ̀dọ̀ tá àwọn ọlọ́wọ́n bá la programu pé a sọ̀rọ̀ fún angan pé ká gangan làáfà kí sì lójúṣe rẹ̀ kí ni tí ó fi máa ṣe àjì àmú tiẹ̀ náà. fúdi èyí ń wí ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn sì ni pẹ̀lẹ́rì ni ń bá ti rẹ́rì lórí rẹ̀ a gbọ́dọ̀ pè lẹ́sìn ọlọ́njọ́ ọjàre tún wa ṣe táwọn èèyàn wa náà ṣe àtàn tí ń dàn kẹ́yìn náà wò tún àwa náà ṣe tún àwa náà àjẹ́ àmú wa má gbégbá bi tá a ti bọ́ sínú agbo ìbínú wọlọ́wọ́ ba subhanahu wa ta'ala baba wa ní mahadu ọlọmọsá àbáni sàlékún kẹ fún wa nígbà náà bá kékékéké báyìí lórí ọ̀rọ̀ jíjókù jíjókù nìbàdàn náà baba ọmọ wa sọ táwa náà fẹ́ máa sọ yìí àwa náà wà máa wí fún gbogbo àwọn tí wọ́n ń ṣe mọ́lúdì kọ́lọ́njọ́ jáde kó fi tọ́ wa náà ṣe kó tún wa náà ṣe baba ọmọ ní ha bá wí fún wa títí tí bí aláwọn ò ní gbọ́. bá wí fún wa títí tí bá aláwọn ò ní gbọ́. bá wí fún wa títí tí ò bá aláwọn ò ní gbà báwí fún wa títí tí ò bá làwọn ò ní gbà. báwí fún wa bí wọ́n fẹ́ o kásádùúrà fún wa bàrí fún wa bí wọ́n fẹ́ o ká fún wa. rọ̀bànà rọ̀bànà rọ̀bàlì àlá. ربنا ربنا ربنا الأعلى ربنا ربنا ربنا الأعلى ربنا ربنا ربنا الأعلى dákun mama jẹ́wọ́ báyìí gbọ́ dọ́dọ̀ rẹ Olúwa. dákun mama jẹ́wọ́ báyìí gbọ́ dọ́dọ̀ rẹ Olúwa. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulillah wa baad a olùwòníwá ga kọ́lọ́n balikọ́lá kọ́ba ní sàwọn ṣé wà lẹ́sùn olóore o wọ́n ti bá ní tẹ̀mọ́lẹ̀ sí ọ̀rọ̀ mólúdi pé ọdún wà nǹkan jẹ ni kò sí lára ẹ̀sìn kó bá ní fi súnà rọ́pò fún wọn kó jẹ́ kó wọ́n lè kúrò nídìí rẹ̀ so wọ́n sì jẹ́ kó yá pé àwọn ẹrú àwọn tí wọ́n wá ba ẹ̀sìn jẹ́ tí wọ́n yé sọmọlúàbí òun ni wọ́n dá ń táwọn èèyàn wá wà mẹ́rí lásìkò tá a wà ẹ́ tí wọ́n dá lẹ̀ kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kásákòmbi tí kẹfìrí mú wá o so ní àìnígbára wọn lásìkò ètò yín ètò wa dáwọ́tò lè hákì òun náà ní dé etí gbọ́ wa so tí ẹnìkọ̀ọ̀kan wa tí à ń gbọ́ ní ìdájọ́ níbi a ti ń gbé òkèlè sàrì sí ẹnu kọ́nà balẹ̀kọ́lá kí ọ̀sán ẹnìkọ̀ọ̀kan wa ètò yìí oríṣiríṣi ìpìlà ń gbà lórí ọ̀rọ̀ ìbéèrè lóríṣiríṣi ìkan ọ̀jọ̀ kan ṣùgbọ́n nítorí àsìkò wa bó ti rí kódà tó fi ń tọ́ ẹ̀yin olùgbọ́ wa létí pé láti ìgbà tí rọmọdọ́n bá tún ti di bíi mọ́kànlá ó lè ṣeé látara àwọn ìdí kan sí kejì tó jẹ́ pé ó agbára wa gangan so tó lè ṣe pé ètò yìí wọ́n láwọn tó bá ní gé sí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kọ́nà balikọ́lá kí ó wa ó dùn àwa gan ju bẹ́yìn náà tó ṣe ṣe háà lọ so kọ́nà balikọ́lá kí ó ṣàánú ẹnì wa ìta bá gbọ́n bẹ́ẹ̀ kọ́nà kó kó ṣe wá láǹfààní lára àwọn ìbéèrè tí ìṣàṣù wa tí wọ́n bá ní sáré dáhùn so arákùnrin kan láti Ṣàngó Ọ̀tà òní wọ́n béèrè béèrè náà wọ́n ní tí ènìyàn bá ní ìyàwó sì ti ń sojúṣe gẹ́gẹ́ bí ọkọ fún so lè máa dáná sàárì àwọn ṣòwò akọ́nbánisáré dáhùn ìbéèrè náà. alhamdulilayi rabbil alamin wasalaatu wasalaam ala rasulilayi wa ba'd ẹ bọ́rọ̀ àwa oníbèrè láti sangoota ọlọ́mọṣà bani sẹ́lẹ̀ san olóore. bọ́rọ̀ abdulgani. bọ́rọ̀ abdulgani láti sangoota. ìyàwó èèyàn tí èè bá ṣe mùsùlùmí tó jẹ́ kìrìsìtẹ́nì ó lẹ́tọ̀ọ́ àti máa dáná sàárì fún ọkọ rẹ̀ o kò sí ẹ̀rí kankan tó ń fi yé wa wípé obìnrin ò lè dáná sàárì fọ́kọ rẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé ìbéèrè tẹ́ ń béèrè yìí ìbéèrè kan tí àgbọ̀rọ̀ mọ́fèsì náà nígbè pé ẹ béèrè náà ni tá a bá wá wo àwùjọ gan a pé ya Samuel tọ́pọ̀lọpọ̀ ń ra fùfú kọlọ bẹ́ẹ̀ láwọn kòlóbí ilé yìí lọ́dọ̀ àwọn náà lọ ya lámúlà lọ́dọ̀ yóò ń fùfú tó ń kálukú fi ń gbé lọ sí ẹlẹ́tọ̀ọ́ yín tí mo sì mọ̀ pé inú yín dùn pípọ̀ pé ẹ béèrè ìtọ́jọ mélòó nítorí pé ẹ gbọ́yìn òye ṣùgbọ́n eléyìí ó sì ń pù pọ̀ ọlẹ́tọ̀ àti dáná fún yín o wasalaamu alaykum wa rahmatulahi wallahu a'lam. ètò yín ètò wa dáwàtúlẹ̀ hak onáni dé sí etí gbọ́ ẹnì kọ̀ọ̀kan wa oríṣiríṣi ìpè ni a ti ń gbà kọ́nà balikọ́lá kọ́ba ní sẹ́ni kọ̀ọ̀kan wa ní ẹ̀sùn lóore àtàwọn ìmọ̀ràn tí à ń fún wa náà kọ́nà balikọ́lá kí ó jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká bá dé ibi tó lérè ibi tó lérè náà làlìjà náà kọ́lọ́n kó fi pẹ̀pẹ́ ẹnì kọ̀ọ̀kan wa. fún ilé ike wa tí a máa ń polongo ọ̀pọ̀lọpọ̀ béèrè làwọn èèyàn béèrè lórí rẹ̀ ilé ike àwọn ọmọ kéékèèké tá à ń dárúkọ wa láti wá hàlùkùránì sórí àwọn ọmọ ẹ̀ gbígbẹ́ tí wọ́n ń gbígbẹ́ tí wọ́n ń hàlù kọ́ránì sórí wọ́n ń kọ́ nípa ẹ̀kọ́ òde òní tá a mọ̀ sí èdè òyìnbó àti mathematics àtàwọn sẹ́mi tó ní í ṣe pẹ̀lú eŋti wọ́n wá kọ́ nínú ọgbà náà so tó jẹ́ yí pé arínú àwọn ọmọ wa tá à ń kó lọ sí common trans ààrẹ ti ń ṣe junior wáyé kì í nínú bẹ̀ kì í ṣe pé bóyá kéwù nìkan ni wọ́n ń ké bó ti jẹ́ pé wèé tá à ń pariwo yìí náà àwa náà la ní so àwa tí a bá fẹ́ gba fọ́ọ̀mù káwá sí àná tàbí ká pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí à ń pè jáde fún wa atọkùnrin àtobìnrin lọ́mọ kékeré ònìyàn wá fún bákan náà àwọn obìnrin àgbàlagbà tí wọ́n ti tó bí ọmọ ọdún mẹ́rìndínlógún lọ sókè wọ́n há alukur'an karim sórí àwọn náà camping program ní fódìdí ọdún méjì so tọ́jà pé wọ́n máa ń lọ ilé lẹ́ẹ̀kọ̀ọ̀kan bóyá bí ẹ̀ẹ̀mejì láàrin oṣù òní wọ́n máa ń lọ ilé so kọ́lọ́ba ní kọ́lá ẹnì kọ̀ọ̀kan wa ntọ́ parí rẹ̀ òun náà ni madu dari ladif èyí tá a ti ń kọ́ ilé ìwà ẹ̀kọ́ àgbà náà ni fáwọn àgbàlagbà lọ́mọ ọmọ ọdún mẹ́rìndínlógún sókè náà ọkùnrin àtobìnrin lè wà láti kọ́ nípa èdè lábáwá àti ṣẹ̀ríà islam gbogbo àwọn ọmọ tó so papọ̀ mọ́ táàfin ní máa ṣe mọ́lúdì káàkiri táàfin ní máa ṣe bídíà tọ́jà yípa lè mọ ṣẹ̀ríà ọlọ́run ọba àlekọ́lá bó ìsàlàyé rẹ̀ fánàbí wa sallallahu alaihi wasallam fún àwọn ìbéèrè táwọn fẹ́ béèrè àbí àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àwọn nǹkan tí a sọ yìí kápò wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero fifty ninety one fifty eight sixty five zero eight zero ninety nine twelve fifty eight thirty one ní ìdajì tòní àwọn tí a jọ kọ́ ọ̀rọ̀ wọ́n rìn wá sí inú ilé agodo nílé agbára ń bì ní ìdajì tòní pẹ̀lú àwọn ṣéwù wa àwọn náà ní ustaṣu wa Ismail ẹ̀rọ àlà wọ́n tún ń bẹ pẹ̀lú wa nílé agodo ń bì àfa wa Abdulrozak arowolosuna bákan náà ṣéwù wa Dhikrullah Abu Nabila àwọn náà ń bẹ pẹ̀lú wa ní àárọ̀ yìí bákan náà àṣewò abdulwahab alogbo àwọn náà ń bẹ pẹ̀lú wa bákan náà ni tí ń jẹ́ kí a máa gbọ́ ohun wa tí ń tẹ bọ́tìnì pẹ̀pẹ̀pẹ̀ àwọn náà ni àfàwà ibrahim dahud ẹni tí ń darí ètò láti àtàárọ̀ àwọn náà ni àfàwà sulaiman ibrahim ẹ̀sàòkè subhanakaram hamdik ashadala ilaha illa ant astagfuruka wa atubu ilayk.